Báwo ni o? Hello and welcome to News and Conversations in Colloquial Yoruba, a language learning podcast through conversations and current events. Today, the news focuses on the new variant of the COVID 19 pandemic and its effects on the world. So, let's listen to the news in beats. Àwọn orílẹ̀-èdè àgbáyé ti bẹ̀rẹ̀ sí ní dínà ìrìn àjò wọ orílẹ̀-èdè wọn láti Áfíríkà nítorí ẹ̀yà tuntun àjàkálẹ̀ àrùn àrùn covid-19 omicron now let's break that bit down. àwọn orílẹ̀-èdè àgbáyé means countries of the world or world countries. Remember that àwọn is our plural marker in Yoruba. The same way you have S or IES and ES being the plural markers in English language, we have àwọn being our plural marker in Yoruba orile is country, while Agbaye means world. So together we have world countries. Ti dino sí ní Beresini means to start or to begin doing something. For instance, I could think of a sentence like Mo beresini lọ sí Nigeria. I have started going to Nigeria. McDonald's ti bẹ̀rẹ̀ ta ice cream. McDonald's has started selling ice cream. Àwọn orílẹ̀-èdè àgbáyé ti bẹ̀rẹ̀ sí ní dínà ìrìn-àjò wọ orílẹ̀-èdè wọn láti Áfíríkà nítorí ẹ̀yà tuntun àjàkálẹ̀ àrùn COVID-19 Omicron. Dínà ìrìn-àjò that means to block the way or an entrance to a place. It is a contracted form of the phrasal words di or no, that is to block the way, while irinajo means journey or travel. Dino irinajo wo orile-ede won means to block the way that leads to their country. So this bit tells us that the world countries have started to place travel bans on African countries okay that's from entering their own countries those countries of the world. nítorí ẹ̀yà tuntun àjàkálẹ̀ àrùn covid-19 omicron nítorí means because because of the new variant of the covid-19 pandemic omicron ẹ̀yà actually means type or variant while tutu means new. from this bit i could think of a sentence like ẹ̀yà aṣọ kan náà la we wore the same type of cloth. Okay, so the next part of this news is Ajakale àrùn náà ń sí Ajakale is a contracted form of the word Aja Ile means to fight all over the land. It is actually the word for pandemic, while aru means disease. So together they mean a widespread disease or a pandemic. Àjàkálẹ̀ àrùn no, túbọ̀ that the pandemic is spreading or the pandemic keeps spreading. Bilé means to gain ground. So in this context, it means to spread. àjàkálẹ̀ àrùn náà túbọ̀ ń gbilẹ̀ sí i the pandemic keeps spreading. àjọ elétò ìlera àgbáyé that is World Health Organization ìlera by the way means health àjàkálẹ̀ tuntun omicron lè ràn mọ́ àwọn èèyàn kíákíá. the world health organization says this pandemic can spread among people quickly. kíákíá is a word for quickly or fast. but sometimes you could hear it as kia. But sometimes we have some words repeated, but it is not compulsory that you repeat the word kia. You could say kia and then you could also say kia kia. Okay, that's fast. Now let's move to another beat. Koda, in fact. Oh, she. that is, it is likely or it is possible. Ó ṣeéṣe kí àwọn orílẹ̀-èdè pàṣẹ ìséde tipátipá láìpẹ́. It's likely countries declare compulsory lockdown soon. Láìpẹ́ means soon. Then ó ṣeéṣe that's it's likely. I could think of a statement like, Ó ṣeéṣe kí màmá mi lọ sí Australia láìpẹ́. That it's likely my mom goes to Australia soon. Pashe Isede means to declare a lockdown. Now, the word for lockdown in Yoruba is Isede, that's not going out. While Tipa Tipa, Tipa Tipa means compulsory or by force. Ó fi tipátipá ṣe iṣẹ́ náà, he did the job by force. Now to the last bit. Àwọn èèyàn kan gbàgbọ́ pé that some people believe that but in context this actually means a particular set of people àwọn èèyàn kan remember kong is one àwọn èèyàn is people that's one set of people that's literally but it actually means some people àwọn èèyàn kan gbàgbọ́ pé àjàkálẹ̀ àrùn that some people believe that this new variant or this new pandemic sample statements from these bits could be Mo gbàgbọ́ pé mo lè ṣe. I believe I can do it. Another example is àwọn èèyàn kan ò fẹ́ràn ajá. That a set of people or some people do not like dogs. Now, àwọn èèyàn kan gbàgbọ́ pé àjàkálẹ̀ àrùn tuntun yìí wáyé nítorí àwọn orílẹ̀-èdè kùnà láti jára mọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára. Wáyé nítorí àwọn orílẹ̀-èdè that means to occur. It occurred because some countries failed. Láti jaramo, jaramo is to intensify something, to throw your weight around something or to put more effort on something. So láti jaramo, that's to put more effort in taking the vaccine. Now, abẹ́rẹ́ àjẹsára. Abẹ́rẹ́ àjẹsára that is vaccine. I could say mo abẹ́rẹ́ àjẹsára COVID. I have taken the COVID vaccine. Another sentence could be Igba woni ni abẹ́rẹ́ àjẹsára? When did you take the vaccine? Or when did you get the vaccine? That's it on the news for today. But before I go, now that you know more words in Yoruba, I'll quickly run through the news again slowly so you catch up on most of the words that you've just learned. Àwọn orílẹ̀-èdè àgbáyé ti bẹ̀rẹ̀ sí ní dínà ìrìnàjò wọ orílẹ̀-èdè wọn láti Áfíríkà nítorí ẹ̀yà tuntun àjàkálẹ̀ àrùn Covid-19 Omicron. Àjàkálẹ̀ àrùn náà túbọ̀ ń gbilẹ̀ síi. Àjọ elétò ìlera àgbáyé ní àjàkálẹ̀ tuntun Omicron lè ràn mọ́ àwọn èèyàn kíákíá kódà ó ṣeé ṣe kí àwọn orílẹ̀-èdè pàṣẹ ìséde tipátipá láìpẹ́. Àwọn èèyàn kan gbàgbọ́ pé àjàkálẹ̀ àrùn titun yìí wáyé torí àwọn orílẹ̀-èdè kùnà láti jára mọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára. So, now, how much of that did you understand? That's the episode for today. I hope it was helpful. You can listen again and learn new words so you can begin to make your own sentences with this word. Thanks for listening. Odabo.